ṣe ìgbà mi báyìí kí n ṣàkóso wọn àmọ́ bẹ́ẹ̀ tí ó jọ fún ọ lẹ́yìn tẹ́lẹ̀ ẹ tó kọjá padà ṣùgbọ́n ẹkọrọ ẹmí wọn mọ̀ pé ọkùnrin bọrọ sí ní bí ṣe ń sọ yìí wọn lè má sọ dáadé kò ṣeé ṣe láéláé abàdà wípé bá a ṣe fẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe wà kẹ́yìn omi dẹ́sí lọ́mọ yìí pé bí mo ṣe fẹ́ lọ́kọ mi ó ṣe gbọ́n náà wà ẹ̀túnú ọmọ èèyàn ni wá inú ọ̀rọ̀ tí mo ti gbọ́ láti alẹ́ etí lọ́dọ̀ àfáńdíkà wọ́n ní ọ̀pá kan so ni fúlàní fi dàgbà màálù ìgbà ọ̀pá ọ̀dájọ́ ọmọ èèyàn yọ kan so ọ̀dọ̀ àfáńdíkà mo ti máa ń gbọ́ láti mọ̀ọ́sẹ̀ dédé kí alẹ́ etí ọ̀pá kan so ni fúlàní fi dàgbà màálù ìgbà ọ̀pá ọ̀dájọ́ ẹni kan so lọ́mọ ẹ̀lẹ́nìyàn bí fúlà bá mọ́ pàkàlà ní àì àì ẹ̀ láfi nà kókó mi gbogbo àwọn mi ò darí sọ́nà mi tọ́jú tọ́jú darí wọn sí wọn mọ̀ tẹ̀lé gọ̀rọ̀gọ̀rọ̀ tó mọ̀ tìlà wọn báyìí ẹnì kan sọ ẹ̀ dàrí ẹ̀ tì pẹ̀lú gbọ́ ọ̀pá ẹ̀ lọ wọ ilé ìwò òkú bóyá yọ jẹ nígbà tí ọba jẹ ẹ̀ tọ̀ múnà mí sí kòtò ní jẹ ẹ̀ tọ̀ múnà mí sí ẹ̀ <laughs> wàmọ́kàrọ̀ wàmọ́kàrọ̀ lọ́wọ́ lọ́wọ́ xẹ́rù wà kiri. ibi àdéhùn wa bá gẹ́gẹ́ tí mo gbọ́ yìí kíyèsí olùkẹ́tọ̀bẹ̀ bá gọ̀ tó gọ̀ tó fẹ́ mọ́ ọ́ra ibi ká dé ètè òun kì í sàmù nǹkan bẹ́ẹ̀ ó lè gbọ́ mi gbogbo tó kò lè gbọ́ mi ètè nígbà tó lọ́wọ́ lóye ṣètọ́nù àti ètè ó ní nàkẹ́lá fàkọ́ọ̀tì ló àwọn èèyàn àṣetọ́n ní nàkẹ́lá ṣètọ́nù ká lè lọ àyè fà á sọ́tò nìsa bẹ́ẹ̀ ni nígbà òde bíi ètí obìnrin nù sọ́tù yusufu kí ló ń tẹ̀lé wàhálà kédàhùn náà àdéhìmọ́n kéèdù ṣètọ́nù dọ̀yìfá kéèdù obìnrin àdéhìmọ́n opposite ní sẹ́ àwọn àfa tọ́ba gbọ́ mi gbogbo nǹkan kò ní gbọ́ mi ká dọ́gbọ́n ká dé tẹ̀ obìnrin ní kò bẹ́ẹ̀ lẹ́yìn. kófì káàdì kakọ́lé àwọn olùfín bẹ́ẹ̀ kì í gbóná kíyàwó nìkan nìkan kọ́ ẹ wá wo ẹ wá wo ìyá jẹun tún bá lórí bẹ́ẹ̀dì yóò láì sáàdìẹ o tí ọ̀sà jẹnu lé o òun sì wí fún bàlákàlà lóun lá ìyá jẹ tún lè o ẹnẹ ọ̀lẹ́ bàbá jẹ ọ̀lẹ́ bí ọ̀wọ́lẹ́ àwọn tí wọ́n fi tẹ́ ìwé náà ńgbẹ́ ẹ̀mọ́ bẹ́ẹ̀ níyàwó mi fẹ́ yẹ sí tẹ́ ìlú lórí ìyàlẹ́ yìí nìkan ẹ sáfẹ́ kọ́ pa òun ó dìgbà tó ń bá kú báyìí lẹ́ẹ̀tọ́ gbẹ́gbà fíyàwó yín sí wọn ìyáálé òun lọ́fẹ́ kọ́ lọ ọ̀fẹ́ lé ìyáálé lọ kẹ̀rù pé ìyáálé olóògùn ni kẹ̀rù gbógun tì kè é lọ òun náà ló fi ìyáálé omi bẹ́ẹ̀ dìbò náà bóun sì tún sílẹ̀ kùnú tó bá yà jẹ yìí o láì sálẹ̀ kọ̀sálẹ̀ ẹnu lé o òun sì ti wíńdò bá tó ń lọ o lajẹ ọgbà wọn yẹ gbà wọn o òun sì lánàá kan mọ́jú máa rọ yìí tẹ́lẹ̀ náà tó ń fẹ́ sọ fún tẹ́lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ kankan báyìí o <laughs> wàhálà bọ́ọ̀lù àbá bí ọ̀bàjẹ́ lọ́rọ̀ yóò fi lò mí ní ìtọ́ ọ̀jẹ̀ kúkú ń bọ̀ à ìtọ́ ọ̀jẹ̀ ń bọ̀ ìjọ wọn fún lẹ́nu tó tóbi tí ò ṣe gún bẹ́ẹ̀ kò gbé wá yìí ìjọ wọn fún lásàmì ègbó gbé rẹ̀ èso ọmọ ọ̀dọ̀ ló ń dáná oúnjẹ wọ́n tẹ́ fún ọ pẹ̀tí ìyàlẹ́ tọ́ fún wọn tí ọmọ ọ̀dọ̀ ló ṣe lọlé òun lọ́wọ́ dáná tó tó ṣe wàhálà rẹ̀ sí tó wọ́n tẹ̀ ìjọ wọn fún lẹ́nu tó tóbi kọ́ tó gbé wá ẹni tó yìí ọ̀bá pé bí sinmi ọ̀kadà ni ó dìde yọ lọ jà ní ìsìn wọ́n fi ọmọ ìjà tẹ́lẹ̀ náà gbogbo ara kúrò ní òòlì yọ ìlera gbé tó jù lọ wọ́n lẹ́yìn mùsùlùmí tọrọ yín sọ àsínà lò ní bá kó mi yọ tẹ́ máa pariwo ẹgbàá lórí gbogbo ní Jésù sì mẹ́lá gbogbo tẹ́lẹ̀. nsọ àti nsọ abẹ́ sùpàdà sí ni àfimọ́ra àwọn náà ṣe. wàhálà tí àwọn ọkùnrin wọn ń kàn lọ́dọ̀ àwọn obìnrin wọn ojú alágbàwá ń kàn lọ. aa wọn lọ àwọn òní o mọlẹka ni wọn bá lẹ́gbẹ̀ẹ́ wọn mọlẹka ni wọn ṣùgbọ́n àwọn èso tí wọn tàbí tiwa ẹnu wọn bò wọn á bí wọn ò ní jágbọ gbàgbé àdéhùn ẹnu tí wọn ò bò àwọn ẹni sẹdí àti wọn ni apanu àwọn àdébanu gbogbo ayé ló tiwa níbi nàìjíríà ni wa ẹ fa lọsí ẹ gbogbo ayé náà gbọ́n tó ṣẹlẹ̀ ní wa lẹ́sẹ̀ títì wọ́n gbọ́n mọ ọkọ̀ wọ́n gbọ́n sọ́ọ̀bù wọ́n gbọ́n skul wọ́n gbọ́n lọ́sítù eléyìí wàá gba sísẹ́ǹtì wọlé olùwọ́n náà wàá gba sísẹ́ǹtì fọ́ọ̀mù rẹ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jókòó lórí bẹ́ẹ̀ ń ṣe ọ̀sítù tẹ̀sán lójọ́ ọ̀nulẹ̀ ọlọ́run sàánú wa obìnrin wọn ni wọn kò sí àwọn obìnrin bí tá a kù sí lára bí tá a kù sí ni pé àyíká fọlọ́run tápọ̀lọ́ wọn máa fa títọ́jú obìnrin wa ó kéré jọjọ nítorí tó yẹn jù ó ní pé àwa la fi àwọn obìnrin síbi tọ́lọ̀ nù ọ́ tá a sì fà yí pé iṣẹ́ tá a jẹ́ ń wó ṣe à ń sì kiri ọlọ́wọ́ dà sórí iṣẹ́ tiwa ní kọ́ mọ́ máa padà bá wọn lé a máa nà fún wa ọba ní ahọ́ tọ́gbọ̀n ọba ní ahọ́ abala bí tí mo sì dé wà láyé ta láyé sọmọ mi láyé lẹ́dí láyé la mo já rọ́ọ̀bù la bala tí dé lọ́bẹ̀ mi gangan mo já rọ́ọ̀bù ni mo ti experience ẹ̀ ní thousands of times wípé tó o bá fẹ́ ní ọwọ́ tẹ́ ẹ fẹ́ pàkàmọ́ àbá tí mo bẹ̀rẹ̀ ó ti jáde ní tẹ́ ẹ bá kó lẹ̀ lé á èyí ló tú àwọn síta tí èrò ó jẹ́ ọ̀pẹ́ mo ti wà lá nínú tí mo gbàgbọ́ láyé mo gbàgbọ́ ọgbọ́ lẹ́yìn ìgbà tí mo ti nígbàgbọ́ lọ́la àtàbí ọ̀sán náà nínú tí mo gbàgbọ́ ọgbọ́ láyé ni pé wà má àǹfà tó mi ṣe fọwọ́ yóò ní fọ mo gbọ́ ọgbọ́ débi pé la àfàìní láyé ni mi especially tọ́lọ̀ oṣù lọ́rùn yẹn fún yẹn láti tọ́jú tẹ́ ẹ bá ti ní fílẹ̀ tẹ́ olùkọ́ ń lọ déédé tẹ́ wà ń lọ déédé tírẹ̀sì ń lọ déédé tọ́bẹ̀ ń lọ déédé ah, tẹ́ ẹ̀ ń náwó sínú olóòwò wàláyé tàláyé sọ́bí láyé lẹ́dí láyé la ilá huwa wàláyé wàláyé téèyàn ọba ṣe àwọn sínú ilé tí ọba ṣe àwọn sínú ilé wàláyé ọlọ́run sì náà fún yàn wàláyé yóò lè ṣe a èyí ò lè ṣe yóò rí owó ọlọ́run bẹ́ẹ̀ ká ṣe yàn tí ọba ní àwọn yóò lè ṣe kò pọ́sibù láyéláyé ẹ̀rọ ka sẹ́nu àgbáyé náà hadith sẹ́nu pẹlẹbẹ pẹlẹbẹ báyìí táwọn mi jẹ́ ẹ̀yẹ́sì pẹ̀lẹ́bẹ̀rẹ̀ àyè ẹ̀rọ kọ̀ọ̀dọ̀ mọ́ mahamudu múna balẹ̀ bẹ́ẹ̀ ètí mi alátẹ̀lẹ́wọ̀ yín èmi ètí dé jìkà èmi yẹn lọ́jọ́ ojú olójú sáma sílẹ̀ tí tàbí ẹ̀wọ̀ àti kúrò mẹ́tẹ̀ẹ̀jì kọ́ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ tó sáma bọ̀ sí jìkà tí ìtọ́mọdé wà tó jáde jìkà tó bọ́ bẹ́ẹ̀ èmi yóò tó bọ́ síbi. ah mo ti ka kíni ẹnìsìn tó twenty years sẹ́mi ìyẹn mo máa fi bá wọn lé nídìí sẹ́yìn ẹ̀ ń bá ní mọ̀jùmọ́ àtúnlá sẹ́kì àrùbáyé náà làdísù bẹ̀rẹ̀ rẹ̀ sẹ́kì tí mo fi bẹ̀rẹ̀ bẹ̀ wọn náà ní bẹ̀rẹ̀ rẹ̀ tí láti jẹ́ mi dọ́dọ̀ àdísù kẹtọ́ akọ̀ka fọ́mùlì sanṣẹ́kì muhammadu bin abdul wahab kẹtọ́ aka kìtàbù sọ̀láìtì imam ahmed bin anbali kìtàbù sọ̀láìtì imam shafi kẹtọ́ aka kìtàbù sọ̀láìtì ibn kọ́nyà jẹ̀wùsíyà asọ̀láìtì mẹ́ta ní mẹ́lẹ̀ kẹtọ́ aka alùwádìí sọ̀yìnbù tí náà sàkàlù torí tí a bẹ jẹ́ ní dẹ́nu àlàkùn ìgbàtúrà dẹ́sí sẹ́yà bẹ́ẹ̀ ní àdìsí orí dẹ́rẹ́ ẹ lọ́ọ́ kà ń bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ rí ṣe tó a fẹ́ kó rí ṣe tọ́ da lójú nǹkan bẹ́ẹ̀ ta lọ́ da lójú pé nù ayé àkùrá ni tẹ́ ẹ bá tó nù yóò rí ṣe ẹlẹ́ẹ̀kẹrin nígbà àdìsí ni mo ti rí wípé bọ́ba ti ń ná ni ó sì máa rí sí àwọn tọ́lọ̀ ń ṣe lọ́rùn yẹn fún yẹn láti ná owó fún tẹ́ ẹ bá ti ń ná bẹ́ẹ̀ lẹ́sìn máa rí ṣe sí ọ̀rọ̀ òní dímọ̀ yẹn tẹ́ ẹ máa ná sí tọ́lọ̀ ń sí nínú pọ́lẹ̀ ta ni orí bí ọkùnrin ọ̀fẹ́ ná tó bá ní two thousand lọ́wọ́ ọ̀fẹ́ jáde pẹ̀lú one thousand five hundred o sì níyàwó kan ní o ti bímọ márùn five hundred àti àdúró ní one thousand five hundred ní ọlọ́ọ̀ta kò possible láìláì one five ní o dùn lé five hundred ní ọmọ jáde fi one five lẹ́ẹ̀dẹ́ mú five hundred jáde o ní three thousand gbà o ní ṣùgbọ́n àfẹ́fílẹ̀ kò sí wọ́n àwọn èèyàn máa ń kó àpò àbùdíkọ́ àwọn èèyàn máa ń pẹ̀ pọ̀ níbi ó fi one thousand sí ọ̀ma níbi two hundred àwọ̀ ọ̀ma yọ̀ọ̀ra pọ̀ ni. ọ̀pọ̀ déédéé two hundred yọ yọ jáde lórí two hundred tó kú one thousand bẹ́ẹ̀ lápò rẹ̀ ká má ṣe àwọn sí wọn ẹ̀sìn máa wo ìwà wọn pé wọ́n hùwà tí ọ̀dà níwọ̀n bá àgbàtà bẹ lọ́dọ̀ wa níyàwó tọ́lọ̀ wa lẹ̀ bí bá wà tí tún wà ń bí yọ pa wa ọmọ wa kí tọrọ jẹ wọn wúwo yí wà padà sí bá a ṣe fẹ́ tọkọlọ náà ṣe fẹ́ ṣùgbọ́n péyà ni wọ́n máa jẹ àlùwọ̀ aṣọ àdírà àlùwọ̀ bàtà àdírà àfi ebi pa wọn àlùjẹ tó tó fún wa kí la fẹ́ gbà mẹ́ ẹni tí ọba ní tọ́jú wọn mọ̀ fẹ́ wọn ni ẹni tí ọba ní tọ́jú wọn kọ́ mọ̀ fẹ́ wọn ẹni bá ti fẹ́ wọn kó ti kú kàtà ní bàbá rẹ̀ tó ń gbé fóònù lọ́wọ́ máa gbọ́ ntọ́ ọlọ́ọ̀ máa gbọ́ tó fi wálé rẹ̀ àfikọ́ ọgbọ́n lódò tí ò ní rẹ̀ mẹ́rin inú ọ̀sẹ̀ tí ò ní dáná oúnjẹ fọkọ rẹ̀ ọkọ rẹ̀ lọ́rọ̀ oúnjẹ ń parí ọ̀hún mọ́ nínú ọ̀sẹ̀ kan tí ò ní rẹ̀ mẹ́rin inú ọ̀sẹ̀ wà láìtẹ́lẹ̀ sọ́n bí láìlẹ́ dìlà ìlà ìlà wà bọ́ fọlọ́ wúra lé lórí lọ́sẹ̀ kan tí ò ní lọ ọjọ́ mẹ́rin inú ẹ̀ tí ò ní dáná oúnjẹ fọkọ yóò sún ẹ̀ tọ́mọ mi tẹ̀ tọ́kọ tó fọlọ́ orúkọ tún pe àwọn àǹtí rẹ̀ kan tí wọ́n á jẹun lọ́dọ̀ yìí ìka bẹ́nu wọn kì í ṣe gbogbo ẹnìkan wọn àmọ́ wọn ka bẹ́nu wọn kọfẹ́ jẹ ọkọ náà yá. àwa àníwò àníwò yẹn tó kí jọba sí lọ́dọ̀ àwa ó ṣẹlòmínà lọ́fẹ́ ntí ó ṣe nù bẹ́ẹ̀ yìí sẹ́ni fẹ́ kó gbọ́ jáde kọ́ lọ dáná fún yín o kó se bẹ́ẹ̀ kúkúrú àmàlà wá o kó se ráìsì kò gbé dé o bẹ́ẹ̀ ló náà retí pé ah, ẹ bá dán jẹ́ ni èèwọ̀ ní káfa náà dáná ni bẹ́ẹ̀ sì lọ sẹ́mínà tẹ̀ sí dáná bẹ́ẹ̀ tako mi ọ̀bá yín dáná ṣé bẹ́ẹ̀ bá dáná nínú ilé kọ̀ọ̀gá ni àbí ṣiṣẹ́ dáná kó má kọ́ sàṣọ dẹ́ tó kò dé di rẹ̀ wọn náà àfa náà padà sí kan bẹ́ẹ̀ ẹnì kan ọmọ àbàdàn kan tó jẹ́ dikiri yó ó dikiri yó ó sì tó bẹ́ẹ̀ ìyàwó lọ ní méjìdínlọ́gbọ̀n lọ́dọ̀ rẹ̀ ló tó yíjú padà sọ́kọ̀ ẹ̀ kí lè yíjú padà ó dàrọ́ sátidé dọ́gba ọkọ̀ bá ní Ehm, mami ẹ ti bá mi jẹ ẹni mo fẹ́ jáde láti bá ti mi sísìn wálé wọn kẹta lọkọ pẹ̀lú wọn lọ wálé òní fìlà àpá mi o for the last twenty eight years ní ti dáná fẹ́ bọ̀ lónìí tó tún wá wà lé wọn lónìí dé yìí fúnra rẹ òní fìlà àpá mi wọn lọ dé yìí fúnra rẹ mo fẹ́ lé sílẹ̀ ní sátidé o ọkọkọ wò nàgà wà lé ni wà wí tẹ́lẹ̀ asiwari bẹ tàtẹ kó gbà yà má pa yà yà yà fún mi gàdí tàtẹ kó gbà fún wàlúwà wàlá yìí. kó wúlò wó ké òun náà wàlé. ó ní látọ̀ ní ọgá mi tiẹ̀ dání gan látọ̀ ní ọmọ yọ̀ dání ma kọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ wá sí mọ́lẹ̀ tí ma dání ni omi ò dání ma dá mi ò tí ní síbi tí fi kú ni that will be twenty years ago. ọkọ wa sọ fáwọn ọ̀rẹ́ ẹ tàwọn yà n ta mi pẹ̀lẹ́ ni ọfà abẹni ní máa ń dé yìí fún rẹ òkò tí fún rẹ yóò tún gbé tiẹ̀ fún àbá mọ́sá yìí dúró ẹ̀ sá ọlọ́sìn yóò wọ́sí fún gẹ́gẹ́ mọ́ pé lórí ẹ̀ ọkọ̀ sásìkò ọ̀sán lọ́nà bẹ́ẹ̀ lórí ẹ̀ nígbà náà tètè ń dáná oúnjẹ bọ̀ fún rẹ̀ ọ wá ń yẹ àwa mùsùlùmí tí máa wù tẹ́gbẹ́ ẹni ẹni tó wà lọ́dún bíi iṣẹ́ pẹ̀lú ẹ̀ tó bá fẹ́ yàwó kejì yóò gbógun tì í níbi iṣẹ́ yóò rí kó o da dúró ni pé kí ló dé tó fi lọ fẹ́ yàwó mi nta máa ń wí fún ènìyàn pé kẹ́ gba Jésù ọ wá pé ọ wá ké sí àwọn títí bá dà tẹ́lẹ̀ pé ah, ẹ̀sìn yìí gan lẹ̀sìn ọ̀nà tẹ́ ń tọ́lọ̀ náà rí ìjà làwa fi ń jẹra wa ojú mi ti ń rí a nísà bọ́ọ̀mù ọ̀sà bọ́ọ̀mù. àwọn náà téèyàn bá téèyàn bá fẹ́ ṣe ádìlú owó tí ọba ní sábòsí tá a bá fẹ́ ṣe ádìlú tá a ní sábòsí wàláhì àwọn òbí ń sọ́fà nulẹ̀ wa ìdààmú táwọn yìí pẹ̀lú èèyàn mi ìdààmú táwọn yìí ọ̀pọ̀ tá a bá wà fún mọ̀ wọ́n pé wọ́n ń sọ́fà wọ́n ń jìyà kọ́lọ́ ni wọ́n sọ àlùjànnà náà kò ní bójú mu kò ní bójú mu ẹlẹ́ẹ̀kẹta nínú àdánwò ká wá kọ́nu rẹ̀ lásìkò tá a wà yìí pẹ̀pẹ́ bàbá ńlá àdánwò ńlá ní kọ́nu lágbára òun làdánwò afẹ́sẹ̀ àwọn òbí bàbá ńlá àdánwò òbí àdéhùn tá à ń bá yí ní ìsìn àdéhùn pé ìyàwó kan ọ̀tí alọ́run afẹ́ níyàwó mi ẹ̀yin obìnrin sì máa lọ gbọ́dọ̀ dáadáa ẹ̀rù yìí ń bá ẹ̀mí ẹ̀rù yìí á máa bà mí téèyàn bẹ́ẹ̀ dàgbà sí lọ́wọ́ ẹ̀ fi yà jẹ́ àwọn tí wọ́n di mùdímù bíi tèmi tí wọ́n níyàwó kejì tí wọ́n di mùdímù tí ọ̀sán tí wọ́n kọ̀ lọ sí wọn tí wọ́n fẹ́ wọn àmọ́ ọwọ́ táwọn ẹlẹ́hà ń yọ sí wọn lé tọwọ́ yẹn fún wa ní sígínà pé ẹni bá pé ó tó o ṣe lọ́ọ̀kà bọ̀ ó wá sígínà a sì mọ nínú yín àmọ́ nínú yín tẹ́gbẹ́ kọ́kọ́ wọn fẹ́yàwó lé wọn ọkàn fẹ́ dalẹ́ alẹ́ ìlú ni kọ́ wọn fẹ́yàwó lé lọ́dà tá a mọ̀ tí ọba fẹ́ kí ló dà wọ́n kó ṣe sùúrù ẹlò ní a máa fẹ́ fẹ́yàwó báyìí tẹ́lẹ̀ gbọ́dọ̀ pé kò tí ì lásìkò kí ni ọmọ fẹ́yàwó ṣùgbọ́n sùn wọ́n ti ṣe wọ́n ti ṣe ìtọ́ba fẹ́ pèmí lẹ́bi nípa sọ̀dí fún un tó fi yẹ ṣe sùúrù ọ fẹ́yàwó tó gbọ́dọ̀ lórí ká fẹ́yàwó ọlọ́ plurality lọ́lọ́ sì lẹ́tọ̀ ju singularity lọ àbẹ bá fẹ́ tán ẹ̀jẹ̀ tẹ́pẹ́ kura ní ìbàdàn ìdájọ́ tún lẹ̀ kájọ sá kan náà kura ní lọ́dọ̀ ọ̀rọ̀ condition ni wàlẹ́ xeftun ni èmi xeftun èyí sàrìtìyà kò ní sàrìtìyà sàrìtù èyí ò ní sàrìtù nù fáńkì mọ́ tó wà lápẹ́ nàní sàrìtù mọ́túnà wà fúlà táwọn olùwà rúbà kò ní sàrìtù nù kókó ní bíyà lẹ́yìn kan sàrìtù bẹ́ẹ̀ aláta àdìgún ni fàwa ìdàtà kò ní sàrìtù fẹ̀tì lédè lábá kò ní sàrìtù lédè òun kò ní sàrìtù dependence of a circumstance or set of circumstances on another this is the circumstance ninja condition olóyìnbó dependence of circumstance or set of circumstances on another tó a pé conditional. ni jẹ́ conditional ṣẹlẹ̀ nínú òde ìgbà ní conditional sentences ètí ń jẹ́ bẹ́ẹ̀ lọ́sọ̀ nsìlẹ̀ lè lápá wá tó kí tẹ́ ẹ bẹ́ẹ̀ ní ṣáìtù ẹ̀ ẹ́ ní jẹ́ wàá bọ̀ ẹ̀ bí jẹ́ torí ẹni fa wáhídà yìí ní fáwò fáwò dàwáàbò ni àbẹ́ ìpàdé lè lábá. nítorí àwọn èèyàn rí taari ní sọ̀rọ̀ àdín sáàjì kama ìtaari inú ẹbí wa ìtaari inú àwọn tàjọ ń sẹ̀sẹ̀ nínú àbílẹ̀tì ìsara wa ọ̀ndẹ́rù báyà wípé sọkùnrin ò ní padà dẹ tí ọ̀rọ̀ àdìkàyà yẹ tí ọ̀rọ̀ àdìyàwó mi ìyẹn jẹ́ kójú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wà mí pé òun tètè níyàwó mi kó tó ní pé yóò léètì nínú kẹlòmí sì máa kájú pé kí n tètè níyàwó mi kó tó léètì nítorí omi ti sábàbí rẹ̀ rẹ̀ ohun tó sixty percent ní one hundred tẹ bá rí sixty nù wa tó tètè fẹ́yàwó lé ìyàwó ti mẹ́lẹ́ èyí tó ṣe sábàbí rẹ̀ ọ̀dọ́ yẹn ló ti wá tí gbogbo àwọn àfẹ́bàfẹ́ tán rẹ̀ tẹ́lẹ̀ kù ẹlòmí ìgbẹ́ padà fáwọn bẹ̀rẹ̀ máa sọ pé kò fẹ́ àti kan kéèsì kejì òun gan kọ́ sọ pé wọ́n fẹ́ pé ṣé o jẹ́ kó n sábòsí sí ìyàwó ìyá alágbájá báyìí hmm. nípa bí ṣe ń ṣe nígbà bí ra ní o gbèkè yóò gbèkè bẹ́ẹ̀ bá ní o gbélé ẹni gbélé ẹni bẹ́ẹ̀ bá ní ọmọ lọkọ̀ ní lọ bẹ́ẹ̀ bá ní ojókòó yóò jókòó bẹ́ẹ̀ bá ní ọ̀dàrú yóò dàrú ntẹ́ bá ní o ṣe yóò ṣe ṣé yóò sì máa lọ báyìí mọ́tò máa fẹ́ yàwó mi ọ̀rọ̀ ìgbà sùúrù ìlú ojú rẹ̀ náà ni wàhálà ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ lóbìnrin mi ìtẹ́fẹ́ ntọ́kọ́fẹ́ gan-an tọkọfẹ́ gan-an òní fẹ́ alẹ́ sasọ̀tẹ́ ìfẹ́ kí lè fẹ́ gan-an ntọ́kẹ́ tí yàn fẹ́ ìyàwó yàn fẹ́ tọfẹ́ lára tètè yìí ti ilé fẹ́ èyí ọ̀sẹ̀ sùúrù yọ̀ọ̀rọ̀ àbí òní ṣe ṣùgbọ́n ọkọ̀ lónìí tó ń fẹ́ ní ìyàwó lọ́kọ̀ tó bò mí ìgbà wo ni òní tí ọkùnrin náà kankan lọ bí wọn fúnná sùlásá ebi àdánwò ti dé ní ìsìn làdánwò wọn fúnná sùlásá àbùbá a àdánwò yìí ẹ̀yìn ọkùnrin kí n kọ́kọ́ sọ tọkàn yìí àtẹ̀yìn kí n tó aṣọ pọ̀lọ́ tí wọn. àdánwò tá a ní ni pé tá a bá ti níyàwó lójú ọ̀dà ìyàwó ti ń bẹ́ ní ọ̀dà máa lójú wa látòjú ọ̀nà ni ìyàwó ìyá lè ti ní pọ́blẹ́mù pẹ̀lú wa gbogbo ọbẹ̀ rẹ̀ ti ń ṣètò ti ń dá lẹ́nu wa tẹ́lẹ̀ kọ̀ dáa máa eré ẹ̀ títí ń tẹ̀lé ọ̀dà ọ̀dà mọ́ ìmúra rẹ̀ ọ̀dà mọ́ ètò burúkú ni pé o ti níyàwó lójú ọ̀nà tó o fẹ́fẹ́ ìyàwó wa ń kọ́ lọ àgò kan lọ méjì òru ọba ń dájú kúrò lórí bẹ́ẹ̀ tí wà sí alẹ́ rẹ̀ jọ̀sùn ọba ń lọ tọ́lẹ́tì lọ rìsífù kọ́ọ̀lù o ti fún ní sígínà pé inú olóògbò náà mà sígínà yẹn ti fún un sọ ìyàwó tó fẹ́ lọ́dún jọ́ náà lẹ́yìn aago mẹ́sàn án lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pé wọ́n ti dọ̀la báwo ni yóò ṣe níyàwó ní ti ṣe sínkù ní ọ tó ń bóbìnrin sọ̀rọ̀ lóru wákàtí ká wákàtí méjì ìyáálé ni òsèré rí ọba sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún yìí mo tètè sọ tọ́sọ̀ mọ̀ etí jáde o tètè sọ tọ́sọ̀ mọ̀ jáde o alẹ́ ẹ̀ lẹ́fẹ́ bò ó ti wá àtẹ̀fẹ́ bò wọ́n ẹ̀ máa lọ gbọ́ ọlọ́wọ́ dà òun láti àkókò rẹ̀ lóòótọ́ tá àgbọ̀tọ̀ mọ́ ohun tí wọn da kankan máa lójú wa ohun kọ̀ọ̀kan ní báyìí ohun ìrìnlẹ̀ kàánú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ tó wà. fìtínà ojú ọ̀nà láti fi hàn àwọn obìnrin pé wọ́n lè problem pẹ̀lú àti àwọn bá wọlé tábàtọ̀ àwọlé tán o tún àlè pé gbogbo nǹkan ìyàwó ìyáálé ọ̀dà sí ìyáálé là máa fẹ́ yọ ẹ̀sùn sáá ojú ẹsẹ̀ láti mọ kọ́lù ìyá rẹ̀ ojú ẹsẹ̀ láti mọ sọ fáǹtì rẹ̀ kan ojú ẹsẹ̀ láti mọ sọ kúrọ́dà rẹ̀ tá a gbàṣẹ rẹ̀ rí tọ́sáládé náà ó ti tó wú àbáyé bí ọba sọ́ra ń gbé jáde léde ó ti ti súnmi bá a ta, ẹ wá sọ kọ́ palẹ̀ wẹ̀ máa ó. èyí tí kò wá o yìí ó burú jù jáde sí mẹ́rin lọ ẹjọ́ ọjọ́ kò tẹ́ ẹ̀ rí wọ́n yẹ sẹ́ mọ̀lẹ́kà ẹjọ́ ọjọ́ kò tán yóò fi tú pítọ̀ rẹ̀ wá tó bá jókòó tán ibi ìyá dídá sí fún mẹ́rẹ̀kẹ́tẹ́ níyàwó kú sí náà ó kún lẹ́rẹ̀kẹ́tẹ́ ibi sókè àwọn àwọn tó so lọ́dà ìkejì ọ̀dà sí ẹni tí àwọn omi kọ́lẹ̀ ti máa ń bára wọn sọ̀rọ̀ ẹ̀ bí gbogbo kọ́ bá máa ń kọ́ programs ń bá wọn kọ́ tàfi ń dọ̀rẹ̀ bàbá wa máa ń kọ́ programs ń bá wọn kọ́ tí wọ́n ẹnìkan wọn bá ti lè fẹ́ ìyàwó kejì wọlé tí ìyáálé o ti ní problem lọ́dọ̀ ọkọ yẹn tí inú ilé ọ̀rọ̀ mọ̀ rárá tó ti di pé ti ń dáadé lọ ní wọn ti ń lọ ọ̀sẹ̀ nǹkan ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ wọ́n tó lọ parí àkókò padà wọlé tẹ́ padà wọlé ti ń sin ìyàwó rẹ̀ kó lè rí lé gbé àwọn tó kù wọ́n fọmù kíkì wọ́n wọ́n di wọ́n di wọ́n parapọ̀ láti ṣiṣẹ́ báwo làwọn ó ṣe lé ìyàwó kan wọlé lọ tí ń dààmú ọ̀rẹ́ àwọn ẹ̀kejì báwo la mo sì gáàdì ọ̀dẹ tàwọn náà kọ́kọ́ tàwọn ò ní yá sí ìyàwó mi ní tó bá lè jẹ́ kí inú ilé tí yọ́ máa dàrú káfà kan wọ́n fẹ́ sákò ńlé tí òfin ní bí lé gbé táwọn ọkọ tí mo fi ní ronú bá wọ́n fẹ́ kejì àwùjọ ọmọ fúnra rẹ̀ níbi ká sì plan kan kò tó bẹ́ẹ̀ fílẹ̀ kan àwọn náà ní ilé yìí ìyẹn náà wà pẹ́pẹ́ lómi lójú ọ̀nà obìnrin tó ti gbà tán tó ti gbà tán tọwọ́ tẹsẹ̀ tẹ́ ẹ ti délé wọn tẹ́pẹ́ ìjókòó lé wọn ní ẹ̀bá sọ̀rọ̀ ẹsẹ̀ òfin rárá yọ kẹ́dà sùn kan yọ kó wọn sí ma torí pé àwọn agents ìdáwó tiwa àwọn agents ti penetrate dàgbò wọn ah, àwọn ẹbí rẹ ti rí fìrìfìrì pé bí ti ń lọ yóò lé wọn sọ fún mi pé ẹ wò ó lágbájá ẹgbẹ́ mi bá bí o tí ì ṣe òbí ya mi àbátọ̀ fẹ́fẹ́ yọ ọ́ mẹ́. àwọn ọ̀pìn ká dé gàràjì wa kù lórí bá a ti rí yàtá àfẹ́ àbá afẹ́ dé ọ̀pọ̀sibù ká yunifásitì gíráàjì ti fẹ́ níyàlé wa o, ọ̀ka ju sẹ́kọ́ndì sùkúl lọ ọ̀pọ̀sibù ká lẹ́ni tó ń gba sálárì tó fáàtì káfẹ́ níyàwó lé wa ti ń ta orobo ọ̀pọ̀sibù ká ní ọmọ olókàbábàdé káfẹ́ yìí sọ́kọ́ dáa jù yá lé wa lọ gàrẹ́jì tá à ń ṣe kálọ̀ ọjọ́ tó bẹ́ẹ̀ kí yẹn máa ní méjì sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ọ̀dọ̀ ẹ̀ lórí tọ́pọ̀ ju ọmọ bọ́ sí ọ̀dọ̀ ẹ̀ ló jẹ́ tọ́pọ̀ ju ọmọ bọ́ sí pàápàá jùlọ tó bá tún rí ọ pé òun ọ̀jẹun kọ pẹ̀lú àwọn tó kù náà lé bàbá ra mi sékìlì náà yẹn kọ́kọ́ gbà fóbìnrin tó dé pé ìwọ ọ̀jẹun lọ́tọ̀ ni tó ní ìkèrè tó dàgbò àfojẹ́tì tí ọba máa jẹ lókun fábìlì náà lọ́jọ́ bá lọ fẹ́ mọ́ lókè òògùn tọ́wọ́ bàdàn bá fẹ́ ṣàbòsí tí ò ní sí lọ́ba yóò mọ̀ fún láfún jẹ ọmọ òkè òwe jẹ láfún àmàlà dúdú àti yẹn ni wọ́n jẹ ẹ má fẹ́ mọ òkè ògùn ẹ sọ fún dáadáa fati fi ọmọ òkè ògùn àmàlà gidi àti yẹn ni àwa sì ní láfún sánú ní nìbàdàn ẹ àtẹ̀bà ẹ̀bà gbẹ́rẹ́ yìí sóúnjẹ wa bàdàn ọgbọ́n ni wàá bá wà ní láfún ni láfún ni funfun kankan ìjọwọ́ ni gbogbo eléyìí adédé láfún là la jẹ Baba a bá jẹ yẹn ìbọn ó ṣe wá àwọn sókù kùkù ni wọn àwọn èkìtì òkè òkun bá jẹ láfún olùwò lára pé àlèyàn máa ń wòye lé ṣiṣẹ́ ara tó yẹ sí ìwo tá a bá jẹ torí àtinúwòlú la ti ń jẹ bọ̀ wọ́n wá lọ fẹ́ wọn sákẹ́ wọn fẹ́ wọn òkè wọn fẹ́

wọ́n ní ìyẹn mú àwọn ní ìyẹn mú wọ́n ní sọ sí màmá mo jẹ fùfú wọ́n ẹ̀mí rẹ̀ jẹ́ mo jẹ lẹ́ẹ̀kan ìyẹn mú a wọ́n ní oúnjẹ tó gbẹ́gà a wọ́n ní ìyẹn ní tẹ́kìtì bá ń jẹ fùfú ìyẹn ní ìyẹn ló ń jẹ wa wọ́n a ọlọ́mọ fún ayẹyẹ ọ̀rọ̀ jẹ́ ìwòmúlẹ̀ mi o ìyáni àmì ìyẹn sì wọlé lóòótọ́ kì í sóúnjẹ wa ẹ bá fẹ́ mi kì í tó bá fẹ́ máa jẹ sá yọ máa ra súnlé tí ọ máa jẹ yẹn bí ẹ̀ bá jẹ́ tálákà jù bẹ́ẹ̀ lọ ra sùn fún lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tí egun yẹn jẹ tó o bá ti fi ọ́ rò pé kí ló dé tó o fi jẹ́sẹ̀ ẹgbẹ́ tó o fi kìtì ẹgbẹ́ o eléyìí ò sàbòsí ìbàdàn ó jẹrà fún rẹ̀ tó máa jẹ lóòrùn àbámọ́ yẹn jẹ kájọ kó yẹn mọ́lẹ̀ bí ọ̀bà mọ́ yẹn jẹ tí wo ti ń jó máa só ti ń sin tábà ọjọ́ ènìyàn ọ̀jẹ̀ yẹn àwa àfa garaje wa yàwó mi yàwó mi bí bá sọ̀rọ̀ láì mọ́ yé gbà wíwọ yàrá ẹ̀ láì mọ́ yé ìmọ̀ sọ pé ọmọ sẹ́sì jù yálé wa lọ ìmọ̀ sọ pé ọmọ bẹ̀rẹ̀ sí jù yálé wa lọ ìmọ̀ sọ pé ọmọ àmàlárù jù yálé wa lọ ìmọ̀ sọ pé ọmọ aráàlú jù yálé wa lọ ọ̀jà gbádùn àwọn ìyálé má wọ́n jáde mọ́ alọ́wọ́ ní ti gbogbo ọkọ̀ lójúrú èrìwò náà wàá jẹ́ pé ariwo lónìí ariwo lọ́la nù lé wa èrìwò náà jẹ́ bẹ́ẹ̀ ìyá wùlẹ̀ máa fọ́ ara ẹ̀ balẹ̀ ara ẹ̀ jẹ́ ká lọ ṣe sùúrù ká lọ kọ́ sùúrù ká sì lọ kọ́ ìwà táàfin bá mo bèmí ìgbé tẹ́rí kò ṣe é kọ́tà o tọ́gbà ní tí ọ̀tọ̀ ní theory ọ̀tọ̀ ní practical ó wà theoretical kásán pa ọ̀bẹ nìkan tó ní méjì tó ní mẹ́ta kọ́ da wa lọ́gbọ́n theory lè kọ́ torí pé etí ìyàwó tiẹ̀ ń ṣe ń lé àtọ́wọ́ ti handle rẹ o kò mú ọwọ́ ti ìyàwó ti yí ọ̀tọ̀ ní bí ìyàwó tiẹ̀ ṣe ṣe ọ̀tọ̀ ní bí ìyàwó ti yóò ṣe ṣe ọkàn wo díẹ̀ lára rẹ̀ lè e lọ lo tiẹ̀ ní experience ló fi kún ti lé èyí ó lè mọ̀ tán ní kó ṣe wúwà ṣùgbọ́n kí wọ́n máa dà lójú wa máa o tó a ti bẹ́ẹ̀ tí wọ́n máa ń wí dé ọmọ mi lẹ́sẹ̀ so so so dé wọ́n máa lẹ́sẹ̀ so so so ọ̀sáyé wọn ló lé <laughs> ọmọ ní wọn lè yí káwa náà sọ́ra níbi abala ọ̀dọ̀ yẹn ẹ̀yin obìnrin mùsùlùmí ẹ wá lọ lékún níbẹ̀rù ọlọ́ọ̀ èkó kíní ká mú wò àbúrò hmm. ọ̀dọ̀ fi tara o tábà kọjá máì tù tá lọ ní baradé àmúwò kùjé kùjé àmúwò kùjé àmúwò ni mo ti kọ́kọ́ sọ̀rọ̀ yìí lójú aago wá àsìkàdọ́ múnú náà ni nínú ọdún yìí o kò tí jòsùn náà nìyọ̀ọ́ nísìnyí wọn bọ sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mo ẹ̀yin òbí mùsùlùmí ẹ fẹ́ di kèfèrí ẹ fẹ́ di kèfèrí pé ọkọ yìí ò ní sinmi lójú yìí kọ̀sáyé rẹ̀ ẹ fẹ́ di kèfèrí ẹ má di kèfèrí ẹ bá mọ Kurani. tó sì gbọ́dọ̀ gbọ́dọ̀ lòdò tó gbà pé kùránì ọ̀rọ̀ náà ni kò gbọ́dọ̀ dúró dúró kọ́kọ́ mi ò ní fẹ́ yàwó mi ìmọ̀ sọ pé mo lòdì sí mi ọ̀fẹ́ tèmi ọlọ́ọ̀fẹ́ tọ́lọ́ọ̀fẹ́ lọ wí ọlọ́ọ̀fẹ́ ìkà ọlọ́ọ̀fẹ́ fáńkì ọmọ atọ́ba lákùnrin náà nìsa ìmọ̀ fúnra fúnra táàrùbá orin tọ́lọ́ọ̀fẹ́ lọ́ọ̀fẹ́ ọ̀fẹ́ di ásíyà ni àbọ̀fẹ́ di káfẹ́ ọ̀ ni ó mú mùsùlùmí tí ó fi ọmọ ẹni tó yìnbó wí ìta ọmọ yìnbó wí tọmọ kèfèrí wí lòun náà wí ọlọ́run bẹ̀rẹ̀ ẹsẹ̀ lóòótọ́ sọ̀rọ̀ níbi ọ̀fẹ́sẹ̀ bá a fà bá dẹrù kú mi lọ́yà gbé àlejò méjì ọ̀yà bọ̀ lọ́wọ́ lélẹ́ lẹ́ẹ̀kan náà ni ẹnì kan yà kó fẹ́ lẹ́ẹ̀kan ni tí wọ́n bẹ̀rẹ̀ yẹ kékeré báwọn fi jáde lẹ́nu. dídá ayé lọ́pọ̀ jù ní táà lú ẹ̀rí tẹ̀sẹ̀ wọn níyàwó ilé tábà ló bẹ̀rẹ̀ da aláyé tábà ló bẹ̀rẹ̀ dá aláyé àbá tábà ló bẹ̀rẹ̀ dá ọ̀dà alẹ́wà ọ̀dà alẹ́sìn ọ̀dà ńwà ọ̀dà níbi ọ̀dà alẹ́kọ̀ọ́ ọ̀dà ńṣe ọ̀gá nìyàwó Aisha ọ̀yàlá ni ọ̀gá ni ọmọ kékeré létílétí tó sẹ̀ nílé ayé tí wọ́n fẹ́ lé sáwúdá sáwúdá bẹ́ẹ̀ tó sá máa ọ̀ṣájú Aisha wọlé lẹ́yìn ikú Khadija sáwọ́dà làbí kọ́kọ́ fẹ́ ẹ lọ ka gbogbo tẹ́lá sẹ́rọ̀ àlùmí ọ̀sán gbogbo tẹ́lá sẹ́rọ̀ sáwọ́dà làbí fẹ́ lẹ́yìn ikú Khadija wọ́n di ara àlewò náà lẹ́yìn sáwọ́dà tó fẹ́ Khadija tó fẹ́ Aisha Aisha bá yà á kan lé ni ọba Khadija là yìí sùn ọba sáwọ́dà lé lẹ́yìn Aisha bá Aisha ṣe kéré tó ni ó ṣe rẹwà tó ni ó ṣe níbi ire tó ó ṣe níwà tó ó ṣe lẹ́sẹ̀ tó ó ṣe lẹ́kọ̀ọ́ tó lẹ́yìn Aisha ibẹ̀ náà ìyàwó tánà bí fẹsẹ̀ ní ẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ibẹ̀ ẹ̀ mà alàlà àkọ́lì ó kéré tán àìsà gba ìyàwó mẹ́jọ lẹ́yìn ìyàwó mẹ́jọ tó dájú àìsà lẹ́yìn èyí ti lọ́kọ̀ tó bá ẹ̀lọ́nu sọ́tùlà hazard àyà fifty èyí rẹ̀ mẹ́lẹ̀ sura thirty three àyà fifty sura kẹtàlélọ́gbọ̀n àyà àdọ́ta lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ tó fi pàtó vai báyìí ṣàṣì dáa tó lé ìyàrá yìí ó sì dáa tó èmi tèmi tó kọ yìí a bí ìgbà tó ń tìbí fi àyíṣà sí lẹ́nu ọ̀fẹ́ náà àyíṣà kọ́ lóde àlàyé ọ̀fẹ́ náà ọ̀fẹ́ náà àyíṣà kọ́ o ọ̀fẹ́ náà gan ni o mọ tí ìwà ẹ̀ pé èmi máa sọ fún wọn tí bá bí àyíṣà lómi gbogbo wọn tí bá bí ìgbà sọ àyíṣà kọ́lá mo rí gáàdì rẹ̀ pọ̀ ah, mo fẹ́ kí n dáhùn ọjọ́ ọ̀làjọ́ a ah, òyìn lóbìnrin o àdúgbò ọ̀sán láǹkà ń sì fẹ́ náà rẹ̀ àbẹ̀jọ́ bàbá rọ́lọ́kù àdébí fẹ́ láyé sàròdì àdáni ẹgbẹ́ bá mi sì fẹ́ náà ètò ni mo sì jẹ́ ọ̀dọ́mọbìnrin tó ni mo sì jẹ́ arẹwà tó ni mo sì jẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó ni mo sì jẹ́ ẹni tó níbi ire tó ni mo sì jẹ́ oníwọ̀ ọmọdé àbí tó ni ẹgbẹ́ náà ó bá wọ̀ lánàá bàtí fẹ́ yà wọlé wọ́n fẹ́ yàwó lé mo tún fẹ́ tó sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ tó sọ ẹ lọ ka fún àwọn ẹ̀yà ti sàhábà bọ́lá pé gbogbo sàbí tó sọ̀kan rẹ̀ bẹ́ẹ̀ tó ju sixty four lọ sixty four ní bẹ́ẹ̀ náà àbí ní ma kọ́ kúló kù pẹ́ẹ́pẹ́ gbogbo ọlọ́ba sọ inú ilé ọmọ ṣe rí kò sí sàbí tó níyàwó kan èyí tí mo ń sọ yìí nínú tí a bẹ tàbó ti kà kọjá pé kò sí ntí àwọn ẹ̀kẹ́rẹ́ yìí méjì kò sí. èyí ṣe táàdì mùsùlùmí ni wa mọ́mìnà ni wa táàdì ọkọ wo ò ní fẹ́ mi tọ́ a sì sábà nígbà àwọn obìnrin wa wọ́n ń lọ rí olóògùn nítorí orogún àbí nítorí kọ́kọ́ mi ọmọ fẹ́ mi o ọlọ́kàn kan sáyé tí o ṣe é dáṣe yìí náà látòrí ẹ̀dínkè fèrè sí látúndé ẹ̀rẹ́rẹ́ bọ́ sí ayé tẹ́ pé bá dùn láàrọ̀ ìbọn tó ń rọ̀ lẹ́yìn ayé tẹ́ ṣe gbére inú rẹ̀ tí n ti mẹ́ mi ò ṣe gbére níta nílò nílé mẹ́tọ̀lá àwọn náà nílé mẹ́tọ̀lá lẹ́yìn látòrí àádọ́ta ọlọ́run sí látòrí ẹ̀dẹ̀ òrùsẹ́ lọ́run lórí tí o tó nǹkan lórí tí o tó nǹkan níta níta dà níjọ Abíọ́lá ń lọ èlò lóko dání lọ Abíọ́lá kúkúrú ayé wa mi kára yé ṣùgbọ́n èlò lóko lọ́gbà ti lọ ẹ dáhùn èló lè àbáṣà kó nọ́mbà ti ń lọ ṣé ayé òun náà ní sí ní tàwọn ajẹ wọn torí kọkọ rẹ kọ́lé méjì ó sì lọ́kọ méjì àbí mẹ́ta ti ń gùn bọ́ bá kú tí ò níyàwó mi tí ọ̀rọ̀ máa ń gbòmí ìmọ̀ wọlé kan lọ dáadé àwọn tó jogún tó jù yóò lọ dà lọ́wọ́ wọn òun dà lọ́wọ́ wọn ogun lọ fẹ́ nílà lọ́ọ́ dá fún ọkọ̀ dá fún ọmọ rẹ̀ lójú ẹ̀mí rẹ kó bímọ mẹ́wàá kọ́mọ mẹ́wàá ó sì kọ́lé lójú ẹ̀mí rẹ kọ́mọ tí ọmọ kábọ́ níbi ọmọ mi ọlọ́sìn yìí bẹ̀. níwọ̀n bàbá tó lò láyé dáàbí bíi olóògùn tí a dáhùn ṣe fúlàdí pé ìyàwó wọlé lọ bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan báyìí kí ló ti ń dà ẹ̀ ń di mọ́síkà lọ ẹ̀ ń dẹ́gbẹ́ lọ lọ kílẹ̀ fẹ́ gbà bẹ́ẹ̀ kílẹ̀ yóò sì mú bọ̀ bẹ́ẹ̀ wà lórí àti wọn fún kò sì ní dá alábìkí àmà bèlè ẹ ti patronize wọn ebi sẹ ẹbú mi iṣẹ ẹbí ti ṣẹlẹ̀ ọfọlọmọ kẹyìn kókó jókòó sí wọn sì ní wọn lóògùn ẹ lọ́dọ̀ aláàfáà ní babaláwo ni tí wọn bá fẹ́ kí nínú ilé ọmọ kí ọkọ àti ọmọ ìjà ní ìsìn wọn ọmọ ìjà àfi tọrọ bá kàn làwọn lọ́wọ́ wọn lókùn tí òun ò ṣiṣẹ́ wọn ní tẹsí tẹyẹ ọmọ ìjà wọn fẹ́ kí èyí ó ṣe nǹkan tí ọmọ ìlú ní ìsìn wọn ò ṣe sí tọrọ bá ní wọn ṣiṣẹ́ ni ṣùgbọ́n kí ni ó bẹ yẹn talẹ́rí ti ń ṣe rí látọ̀ ká gán dà ó gẹ́gẹ́ fún rẹ̀ talẹ́rí àtọ̀ tẹ̀ darí mọ mọ àwọn afa ní oògùn kà lọ́wọ́ nílùú Ìbàdàn àtọ̀ tán wọn náà dà àwọn tí ń bẹ láyé dàgbà dàgbà náà wọn ń ṣẹlẹ̀ dísìn ayé wọn ọ̀dà kọ́dà ìka wọn fi náà rẹ̀ sọ fún mi pé wà láàyè àlájì ìsà ojú ọ̀nà tẹ̀ fẹ́ dájú ọ̀nà tẹ̀ tọ̀ lọ wà láàyè ojú ọ̀nà tẹ̀ fẹ́ dájú ọ̀nà tẹ̀ tọ̀ lọ ẹ̀mẹ́ta ló ń bẹ̀ lẹ́yìn ìgbà náà lóní àti ẹ̀ máa ń ṣe sún àti àmà dáa fún láyé ó ní kò sí ẹ̀yà kan lẹ́yà rẹ̀ yẹn tí ò ti wọ́n náà kùn mí ó sì máa ń gbàgbọ́ láyé gbogbo nǹkan ajẹ́ ká lè di nǹkan láyé gbogbo nǹkan ajẹ́ látòrí dẹ́sẹ̀ kò sí ti yẹn bàjẹ́ rẹ̀ yẹn tó ti jẹ́rẹ̀ ibi ká ṣe kìnìún àbí ká ṣe ṣèjẹ́rẹ́ àbí ká ṣe kìnìún mo ní ẹ̀ mọ̀lá ló lè báyìí ah ọlọ́run tẹ ẹ̀tọ́ yìí tí ẹ máa ti lọ́ọ̀dù ó ní tí ìsìfà dájú tí wàá lọ ọlọ́run àrẹ màlẹ́ màá ń tọ́ yẹ ká lọ́ọ̀ bá yín tọ̀ olùsùnwó ti léètì àwọn ilé ìsìwà náà àwọn táwọn èèyàn lọ bá ẹ̀jẹ̀ ajáwọ́ ń bi àkàntì ọ̀yọ́ ẹ̀jẹ̀ apàbàjẹ́ tì ọkọ yín ẹ̀ ń lóhùn bẹ̀rù ọlọ́run ọmọ náà ti fẹ́yàwó kejì tí ìdálé rú o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ o ẹ má bẹ̀ nìkan lójú o ẹ má sọ pé nìkan ọ̀ máa ń ṣe o ẹ má kọ́ àkàtì ọ̀dà sẹ́nìkan o torí tá a bá ṣe láyé kò pé sáyé àpàdà jábọ̀ lọ́rùn o bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ lè lè ṣe dọ́gba tí a bá kí a máa yín jẹ ẹmọ mi lè yá di rẹ o ẹni ẹ sì wáàsí fáwa náà abẹ ẹ̀mọ wáàsí ni ẹ̀kẹ́ kúra ni ẹ̀ kàdé ètè ni ẹni ẹ fún wa ẹ fún wa tó jára wọ́n lọ yẹ tí a yọ ọ̀padà tá a yìí ṣe padà ẹni ẹ sọ èyí sọ pàdé nìkan lẹ̀ ń lò ẹ ẹ̀kọ́ tẹ́ fi bá a sọ̀rọ̀ ẹ lọ mójútó níparí ìlọ́lásìkò ti kan tínú ilé bá ń dàrú tí bá ń gbóná láàrin ọkọ láyà olóògùn kọlọ́n gẹ́gẹ́ rẹ́kọ́mẹ́ǹdì oògùn ọlọ́run tó rẹ́kọ́mẹ́ǹdì pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ìbẹ̀nu sọ́ọ̀tù lè sá ẹ láyà sùrà kẹrin kùránì ní sọ́ọ̀tù sá ẹ àyà one twenty seven dé one thirty five one twenty seven to one thirty five gbogbo onú lé ń gbóná ìyàwó ń fọnú. ọkọ ń bẹ̀rù ọkọ ọ̀gbọ́yàwó ọgbà ilé gbóná gbogbo solution sí gbogbo solution sí àyà méje lọ́dọ̀ yìí sọ àyà méje o ẹ wá lọ kàwó jíròrò lórí ẹ lónìí gbogbo tí ń gbóná yọ ti gbà láti fọlọ́ láti tẹ̀lé tọ́lọ́ wọn subhanaka allahumma bihamdika nashhadu an la ilaha wa سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين جزاك آه، الله في الله الحميد أوبري ويكني نسبة أسنتين جهود يا منافون أما يهوه أتي أمو ìbéèrè yẹn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ìyàwó Abu Sufyan tó lọ fẹjọ́ sùn Ànábì sallallahu alaihi wasallam nípa pé ọkọ òun kìí fóun ní tí ó tó òun àtàwọn ọmọ òun owó rẹ̀ ó ní ṣùgbọ́n kéèyàn náà èyí fún àwọn ẹni tí ó tọ́ àwọn àti àwọn ọmọ dára bí ìwà sọ́dà rẹ̀ sọ́dà nítọ́sọ ní wípé kó mú tí ó tó nípa jíjẹ àti mímu àtàwọn ọmọ tí ó tó wọn kọ́mọ kọjá àlàó pẹ̀lú ìdáǹdára bí ìwà sọ́dà rẹ̀ sọ́dà lónìí. ó sì fún ní àṣẹ rẹ̀ ó ti jí oyé wa wípé n ó tó ìyàwó wa fún jíjẹ jáde sí wọ naira kó sì bùn ẹni tí ń lọ bá níbi fifty naira tàbí hundred naira. yòòní pé ìjáde tí ń jáde lọ ó ní sí hundred naira àwọn tí ó tó yìí ká fún un ntí ó tó ìjẹ tí ó tó mu ntí ó tó ọmọ ìjẹ tí ó tó ọmọ mu tí bá sì fẹ́ jáde ibi wọn fẹ́ lọ ntí ó tó wọn lọ bọ̀ àti bóyá wọn fún un tì ní nǹkan ó tó wọn fún ká fún aṣọ náà sì wẹ̀ ìwọ̀nba ti skin aláìní tí ò ní kọjá là kára fún wọn nínú fíkíù nínú òfin ẹ̀sìn àwọn onímọ̀ àwọn oníṣẹ̀yà mẹ́jọ yé wa bẹ̀ yí pé gẹ́gẹ́ bí màáyíṣà jíjẹ àti mímu obìnrin tí a fẹ́ bó ṣe ń sẹ̀mí lé bàbá ẹ̀ nígbà tó bá délé ọkọ á kíyèsí bí ṣe ń sẹ̀mí náà ni a máa gbìyànjú àti ṣe fún ẹni tí ọmọ tí a fẹ́ ní ìdílé tó dá sí wípé láàárọ̀ wọ́n jẹ búrẹ́dì àtẹ̀yìn lọ́sàn-án wọ́n rò àmàlà gidi tó bá di lálẹ́ mẹ́ẹ́mẹ́ẹ́ àti ẹ̀kọ ni wọ́n máa sábà jẹ àní wípé lọ́sàn-án lọ́dọ̀ mi o ẹ̀bà lèmi máa jẹ níbi eré ẹ̀bà lọ́wọ́ náà máa jẹ tàbí pé láfúlà wà á jẹ tipátipá láfúlùwọ́ náà máa jẹ kò nídìí ká kò nira bá etí oúnjẹ dàgbà òun náà ní ká gbìyànjú àti pèsè fún kọjá sí pé àmàlà gidi òun náà náà ni a máa gbìyànjú láti ṣe ìgbà tí aláàjì ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n níyàwó àwọn kan ẹja akílẹ̀ ní máa dùn ẹja tútù tí ó wà láàyè sẹ́wọ̀n pé irú mi bá irú obìnrin bá lágbára àti àwọn náà ni wọ́n lè fẹ́ ẹlẹ́ja ẹlẹ́ja tútù dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ so obìnrin tá a ti mọ̀ yìí pé iṣẹ́ fi tọ́nu nílé wọn òun náà ni a gbìyànjú láti máa fún un ká mẹ̀jẹ̀ alábòsí ntọ́ ntí a fi tọ́ òun ni a gbìyànjú àti sẹ́fún náà obìnrin ní ọmọ òkèlè jẹ ntí a fi tọ́ nílé wọn ni wípé kèé pín kèé jẹ òkèlè. bí kò jẹ ẹyin àti búrẹ́dì àti tíì bí kò jẹ ráìsì bí kò jẹ eh, kankan tó à ń fi tọ́nu aláàjì náà sọ lẹ́ẹ̀kan wọ́n ní indomi àbí nǹkan àtẹ̀yìn ìtí à ń fi tọ́ òun ni náà lágbẹ̀ẹ́gbẹ́ àti pèsè fún kanjú ko kápẹ́ ọgbà ilé o mú un kó sí so nípa àyà tí wọ́n dá ọ tí wọ́n tọ́ka sí wàlá dúdú súfà áhà àmúwálà kù alàtí jàhálà mọ́ọ̀hún lágùn kìyàmà àwọn onímọ̀ lóòótọ́ ni wọ́n tú súfà áhà sókè àpèjúwe rẹ̀ sì wà ní ìsẹ̀yìn ayé wa tá à ń lò lọ́wọ́ ní ìsìn àìmọye àwọn dìde ní ọkọ ni ó kó gba àlámọ̀rí dúkìá rẹ̀ sọ́dọ̀ ìyàwó ẹ̀ tó yẹ kó bóun gan bá fẹ́ náwó yọ ọ́ sẹ̀sẹ̀ wípé iye báyìí mo nídìí kọ́ lọ lè mú a tàbí kọjá sí wípé dúkìá rẹ̀ àkáǹtì ìyàwó rẹ̀ lè kó sí tí ó bá náwó ìyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ lọ gbà wá ni wọ́n gbé kéèsì kan wá sọ́dọ̀ mi lọ́sẹ̀ tó lọ yìí ẹnìkan ó jẹ́ olówó nílùú Ìbàdàn yóò ti wá kú ṣùgbọ́n bísínẹ́sì ẹ̀ wọn àtìyàwó kan tó ń tọ́ fẹ́ lẹ́yìn ìgbà tó ń tètè tàtà tó ti tàkù lọ́wọ́ fẹ́ àkáǹtì kan náà ni wọ́n á kó sí ni wọ́n á kówó sí owó tẹ̀ fifty million mọ́ lọ́wọ́ lákàntì obìnrin o. tí àwọn ọmọ tí wọ́n láǹfààní àti ìgbà tó yẹ pé obìnrin ọ̀dọ́ rẹ̀ ní gbogbo owó ń wà àárẹ̀ náà kí bàbá ń giri láàrin wákàtí mélòó tó lọ gbogbo àlámọ̀rí pátá ọ̀nà ọ̀yá gbogbo obìnrin tí bàbá fẹ́ tẹ́lẹ̀ wọn láǹfààní sí dúkìá irú tí ọlọ́run wọ́ọ̀nù wá sí ni ìfẹ́ afọ́jú kámẹ́jọ wáyé sí wa tó fi ajá sí pé obìnrin wa láàkó owó dúkìá lé lọ òun náà wà máa mọ̀ nípa àpàdé àdúdé iye tí ń bẹ lọ́wọ́ ọkọ kọ́kọ́ bá fẹ́ náwó fọ́mọ òun náà mọ ojútùú ẹ̀ bí ó fẹ́ náwó fún rẹ̀ òun náà mọ ojútùú ẹ̀ apọ̀dà ló ń tàn apọ̀dà afọ́fù gbé mi. a bá fún ìyàwó ní ẹ̀tọ́ ẹ̀ ká ṣe ojúṣe rẹ̀ fún ká má bò ó sí ká sì má bòyà lé sí ká má bòyà wò sí ọba tún ní ajá pé mẹ́ta mẹ́rin ẹ bí bàbá wa tó jókòó tì mí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọn bẹ́ẹ̀ so ká ṣe ojúṣe fún kálukú ẹ̀tọ́ kálukú ká ṣe fún un kìyàmọ̀ ni ọlọ́run pè wá ẹni tí ó máa ṣe ìdarí tí ó máa ṣe ìdarí nǹkan ntọ́lọ́run wá gbé fún ọ ọlọ́run àgbèdálù kọ̀wámúnà alánìsá bọ́lọ̀ ń ṣe tònú ńdọ́bọ̀ máa gbé fún ọkọ̀ agbésọ́dọ̀ òbí orí gbẹ́dìdè nìyẹn ṣùgbọ́n mù á ní ẹlọ bí ẹjẹ́ kí n rí màdámù kí n rí màdámù kí n tó mèsì ti ń fọ̀ olúwa ẹ ti ó ti kódà púpọ̀ gọ̀ọ̀tàlá yóò tún gọ̀ọ̀tàlá ní kìámù tó kìámù lọ́lọ́run pè wá ọ̀wà múnà lọ́lọ́run pè wá ká má yí dáadé ká má dorí ẹ̀ kodò ohun tí ọlọ́run kìlọ̀ fún wa nínú súrà kẹrin Qur'an àyà karùn-ún òní salamu alaykum. ti alákọ̀ọ́kọ́ níwọ̀n bá àgbà tí ọlọ́run bá ti lè ní kí èèyàn ti dàpọ̀ bí èèyàn bá jẹ́ pé kò tí ì fẹ́ obìnrin wọlé tí ọ̀rọ̀ wọn ọ̀jọ́ra wọn tí wọn ọ̀jọ́ra wọn fábíjú ní ìsìn ẹ̀ fẹ́ fi ọmọ olówó tó máa ń jẹ gaàyè nínú nínú odò tó sì tó nǹkan sì jẹ dọ́gba òkú èkó ga kò sí déédéé lọ́dọ̀ rẹ̀ kò sí lágbára rẹ̀ kọ́ wulẹ̀ lọ ẹni tó fẹ́ fẹ́ wọn kọ́ má bàa kàbùkù kẹsẹ̀ ń bà wọlé kọ́ wulẹ̀ fẹ́ ṣùgbọ́n ẹ bá ti fẹ́ tiẹ̀ tó ti wọlé ọ́ ká máa ṣiṣẹ́ lórí bí inú yóò sì máa lọ tí ò ní dàrú olókùtà máa ṣiṣẹ́ lé lórí àti dọ́dọ̀ ara wa náà ọ̀nà ọ̀làdìgbà níbo lọ́pẹ́ ń kù sí tí ó lọ ṣiṣẹ́ lórí bá pípé rẹ̀ ó fi débẹ̀ níbo lóbìnrin yẹn kù sí tí ó lọ ṣiṣẹ́ lórí bí pípé yìí ó ṣe débẹ̀ kí sáré sọ kankan lẹ́yìn bí abala tí mo lọ sọ fẹ́rẹ̀ yìí fún àpèjúwe ọkùnrin jẹ́ tó fẹ́rẹ̀ bàbá kéwù ọfẹ́rẹ̀ obìnrin tó bàbá kéwù ọwọ́ àfi obìnrin tẹ́gbẹ́ tipátipá ló fi lè ké Kùránì ọ̀nà tí ọ̀gá àmọ́tẹ́wò yẹn ti fẹ́ẹ̀ ló fi lágbára sí lọ́dọ̀ rẹ̀ ó ti wà lẹ́fọ̀ọ́ lọ ṣiṣẹ́ lórí ọ̀nà yẹn tí gbogbo nǹkan bá di lọ́wọ́ pátá tí òjò rojú ráyè kọ́mọ lọ lé kéwù rọ̀lẹ́ lójoojúmọ́ àbí ọmọ lọ lé kéwù sátidé sànńdé nígbà tí ọba yìí láàrin ọdún mẹ́rin márùn yọ padà di ẹni tọmọ kéwù tó nífẹ̀ẹ́ sí wọn dípò kọ wá kọ ohun tí a kò lè jáde gbé wá sẹ́lọ̀ fún mi tọmọ kéwù nílẹ̀ haúsá láti Niger State lọ́tẹ́ ká ìwòlẹ̀ haúsá ẹni pé àwọn married women nílẹ̀ haúsá wọn nílé kéwù tó máa lọ láàárọ̀ bá ti di àgọ́ mẹ́wàá láàárọ̀ ẹ̀ ti dàgbò kan ní kí olùwọ́ wà gbogbo mi tó wà ní ọkọ̀ gbogbo mi ní ọkọ̀ ní àbúsá wọ́n lọ lé kí olù wọ́n parí sẹ́ni tẹ́lá ọ̀rọ̀ báyìí wọ́n kọjá sí lé kí olù aago kan lọ́sàn án ti darí pọ̀ padà sílé ilé wo ti àti dúró láti tọ́jú ọmọ dáná jẹ gàgà irú ètò yìí táwọn nílò yẹn ọlọ́run ti ní kí wọ́n wà bíi náà ìmọ̀ ká máa lọ lé kí ó rọ̀lẹ́ rọ̀lẹ́ ìmọ̀ ká máa lọ lé kí ó sátidé sànńdé tàbí ká náà gan ẹ̀sìn tí wọ́n ní ilé haúsá yẹn táwọn lè kọ́ tó máa kéwòn àwọn obìnrin tá a lò wọn tí wọ́n máa kọ́ wọn tí wọ́n sì máa gbowó oṣù lórí ẹ̀ bí sẹ́tà máa ń ṣe nù tí wọ́n máa kọ́ wọn tẹ́pẹ́ àwọn sase àdúgbò kọ̀ọ̀kan láàfíìsì sẹ́ńtà táwọn marriage women wa tí wọ́n máa lọ lé kí lórí àwọn obìnrin ẹgbẹ́ wọn táwọn obìnrin máa gba sáré six thousand two seven thousand ten thousand nípa wákàtí o táàgbà teachers méjì bẹ́ẹ̀ tí a ti ṣètò tí wọ́n máa kọ́ wọn ní alukuran tajwid fiqhu hadith tawhid tó ti láwọn ọjọ́ tó fi máa kọ́ gbogbo wa àti àbáwọn obìnrin wọ́n máa lọ lé kí wọ́n máa darí wọ́n máa lọ lé kí wọ́n máa darí nígbà àkọ́kọ́ dára bí ó ti bẹ́ẹ̀ tí òfin ẹ̀fà yẹn kórìíra pé ìmọ̀ pé ọmọ nǹkan kan méjì bàbá làásán borí so ntí o sí lára yẹn ẹ lọ fi mú bùbá tìlẹ lọ́dọ̀ yìí Ọlọ́run fa gbàdéka sí bẹ́ẹ̀ tí mo sọ yìí lórí gbogbo nǹkan mí ni gbogbo bí táyé bá wà tí wọn fa ìkórira rẹ tí wọn fa ká máa wá nǹkan mí táyé wọn fa ká máa lé òun gan kó lé fẹ́ lómi ká lọ di bí táyé yẹn wà bẹ́ẹ̀ láyé tọ̀dọ̀ ọkùnrin náà bí táyé wọn bá wà tọkùnrin náà bá wà fortunate tí o lè parí primary school tọkẹ́yàwó tó sì fẹ́ ló jáde kó nìyí ìyàwó sì fẹ́ ìyàwó òde bá ń kọ lẹ́tà àbí ka lẹ́tà ọ̀wá lè dáka so gbogbo ìwé tí bá ti ń kọ lóyìnbó ọmọ sọ̀spẹ̀tì ni pé àwọn skúlmẹ̀tì ẹ̀ ń kọ̀wé sí etí ìdàbà wọn ibi tí wọn náà kú sí wọn náà lọ wọn náà lọ bẹ̀rẹ̀ lẹ́sìn wọn làwọn lẹ́sìn lọ lẹ́wọ̀n lọ́lẹ́sìn àlẹ́ èsì lọ́wọ́ lè bẹ̀rẹ̀ gbogbo yẹn rẹ̀ káyé ọdún yẹn náà lọ́gbọ́n yẹn gbogbo bí ayé bá wà wọn á di ayé yẹn ni èèyàn fẹ́ obìnrin tí ò ní wúyẹ̀ kankan kò sí kọ́sẹ̀ kankan yẹn tó tẹ̀ yé wa a sì ti fẹ́ a sì ní kàkà tí ó ṣe fashion design ẹ̀fẹ́ wọn ṣe nítì ẹ̀fẹ́ wọn ṣe iṣẹ́ ẹ̀fẹ́ wọn ṣe ọjà ní ọ̀tá ni lọ́dọ̀ ọdún ẹ̀ lọ fi sẹ́nu rẹ̀ kọ́nà parí ẹ̀ ẹ̀dá lókòwò rẹ̀ kọ́ máa ṣe ẹ̀yọ sọ́kù sẹ́nu ẹ̀ lẹ́yìn kọ́ máa ṣe ẹ̀ lọ kò tí bá náà lọ so gbogbo yẹn bá wà á di ni o pẹ̀lú gbìyànjú ọ̀la àná. ó ní ẹni tí òun fẹ́ kọ́ kàwé sọ̀rọ̀ fẹ́ràn ọba ti jẹ́ sí fún yíwọ̀ fẹ́ ẹ nítorí pé màmá tó bí wọ gangan ìwé mélòó lọ́ka ló sì bí ọkà lè nígbà tí a rí bá wọn ó ti mọ̀ pé ẹni tí ó bímọ ẹni tí ó bímọ alágbàríkà yóò di olùbẹ̀rù ọlọ́run olùpayọ ọlọ́run ìjọsìn ọlọ́run tó bá ti yá sí pé obìnrin yìí ó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ìjọsìn ọlọ́run olùpayọ ọlọ́run olùtẹríba fọ́lọ́run tó o sì fẹ́ràn rẹ̀ torí fọ́lọ́run ní báńkì èkó máa tọ́ bàlákún ọlọ́run ti àlákà nẹ̀ká lórí ìtọ̀ ìbúrúbà lórí pé tọ́ só wú ọ̀ tọ́ bá ti wù ọ́ ti parí so ká má so má dandandandandandan yí pé ọgbọ́dọ̀ ó kéré tán ọgbọ́dọ̀ rẹ̀ sí ìlọ́wọ́ ó ti ọgbọ́dọ̀ bá pọ́sìtì kiri ó kéré tán èyí ti ṣe tí ó bá gba first degree tí ó gba second degree tí ó gba ẹsì e. sọ wípé kọ́mọ̀bìmọ̀ alágbàríkà ni gbogbo àwọn pòfẹ́sọ̀ tí wọ́n di pòfẹ́sọ̀ ìyá àwọn ọ̀ka kẹ́kẹ́ kéé ń ọta kókó mi ọ̀kàwé o kí n takò rárá ṣùgbọ́n kọ́mọ̀ àjá sí pé sẹ́rìtù náà àjá àkọ́kọ́ à ẹ̀ tí wọ́n fẹ̀ nàbà wọ́n sẹ́rìtù ní ilé ọkọ̀ sí first degree náà nítorí kí ọlọ́run sàmù ọ̀sán àmàlẹ́kùn. على رسول الله وبعد gbogbo ayé àmọ́ tó lè dá lójú wípé alhijab ẹ̀há àwọn èèyàn ní inú ẹ̀sìn ọlọ́run tí tọkọtaya tọ́ba ń bá ìgbésí ayé wọn bọ̀ nínú Islam lẹ́ni tó ṣe ń pé wọn ò fi ẹ̀hà bẹ̀rẹ̀ nígbà tá a bá tó fẹ́ ìyàwó rẹ̀ ó ti kọ́ fẹ́ lẹ́lẹ́hà òun náà wípé ọ̀nà ìyànlẹ̀hà ọ̀kọ̀yẹ́ kó wọ́n fẹ́ obìnrin wọlé láì já sí pẹ́lẹ́hà ni kò tí ì sí lọ́dọ̀ ẹ̀ jàìníyà ń bẹ lágbègbè yẹn lọ́dọ̀ ọkọ ọ̀nbẹ lọ́dọ̀ kẹ́ni o aya ọlọ́run á kádàrá kọ́rọ̀ yìí kó ọkọ ilé àfa káàfà àwọn rẹ́ẹ̀dì abẹ́ẹ̀kọ́ láti yí pé kí ìyàwó ẹ̀ kò di ẹlẹ́hà súná tí ẹlẹ́hà wà fẹ́ gbà tó ní ọ sí lọ́dọ̀ ọlọ rí bàbá àwọn rí àwọn òun làgbọ̀ yé kò tí ì lágbọ̀yé nìyẹn tí ì lágbọ̀yé ntí ń jẹ́ ẹ̀hà àìkánu ìbẹ́yà àlùfáàmù ló fi síwájú àgbọ̀yé ẹ̀sìn ó sì àgbọ̀yé ẹ̀sìn yẹn sọ́nà ògún ó fọ sọ́nà ògún ntọ́ yẹ kó síwájú ká yẹ pé ẹ̀hà yá. ilé òsíwájú nínú àwọn ìlọsíwáàsí jíjẹ́ kọ́ máa lọ sí ilé kéwú tó ti lè máa rí àwọn ẹlẹ́hà tí ó sì ti máa gbọ́ pa ẹ̀há nínú àwọn lọ sáwọn ìjókòó tó ṣe pé àwọn ẹlẹ́hà ni wọ́n ń ṣe tí ó máa dára wọn bọ̀ díẹ̀díẹ̀ tó tó di pé àárò pé ẹ̀há síwájú àwọn tíra tó lè fi kọ́ tí ń jẹ́ àyè tí wọ́n kọ lédè Yorùbá tó bá lè ka Yorùbá lédè Gẹ̀ẹ́sì tó bá lè ka Gẹ̀ẹ́sì á a rà fún un á ṣiṣẹ́ káwọn ẹlẹ́hà kankan bá di ọ̀rẹ́ kan bá di ọ̀rẹ́ ṣùgbọ́n àwọn ló yé ta kì í lọ wá sí kankan kọ́ máa lọ ní kí ó táwọn ẹlẹ́hà wà tó fi mọ̀ pé báwọn èèyàn yìí ṣe rí lòun náà gbọ́dọ̀ alẹ́ àyà yọ kọ̀kọ́kọ́ torí tó yé wa kò tí ì yé òun yọ sẹ́rù bá yọ wàhálà wa tí bàbá bá jẹ́ ni tí èso ọkọ ẹ̀rẹ́ tí ò yé tọ́ka ẹ̀ há síra nù tí ìyá náà bá jẹ́ ajáde tí ọ̀gá ti ń jẹ́ tọ́ka ẹ̀ há síra nù wọ́n sọ pé má ha ọmọ àwọn o kò sí jí gẹ́rẹ́ o torí ohun tó dàrẹ́tì yín sọ́dọ̀ àwọn òbí ẹ̀ ó mọ̀ pé wọn ò lè fara mọ́ ó lè ti lọ rí wọn kẹ́yìn tó dé kéde o ọ̀dọ̀ wọn lẹ̀ ìtaasi iṣẹ́ kìí ṣe pàjáwìrì rárá ẹ̀nẹ́kùtù ni lílọ ní ẹ̀kọ́ tó àtàwọn ẹlẹ́kọ̀ọ́ ti jọ máa kẹ́kọ̀ọ́ tí ó ti máa gbà wọ́n àti ta láì tí ìwé lọ inú ogún ti bẹ́ẹ̀ hà á wá sí kìíní o ilé ó lè gbé àfa ìtumọ̀ àwẹ̀ yìí tó bá ti ń ra aṣọ tó o máa ń rà fún wa ọba ń rajà ààbò kan o ah, ọlọ́wọ́ ọba sì rí ẹ̀ rajà ààbò kódà ọ̀rà vein ìbòjúkú o ah, níbo ló ti ń sọ níbo ló ti ń rò ó ah, ọ̀rọ̀ ló ti yá náà nìyẹn ọlọ́run ti ń pẹ́ kó yíwò ní èsì ilé kí ó tí ó ti máa pàdé. àwọn wáàsí tí ó ti máa bá àwọn ẹlẹ́hà àwa náà dáwà inú ilé fún tó ti lè yí zero ẹ̀há ti yá báyìí ìnákàlà ń ya man hababta walakin Allah yahdi man yasha ẹ̀ ní kó ọ̀bà tí o ọ̀ya ìtọ́lọ̀ ó sì fi pé kọ́yá lọ́dọ̀ rẹ̀ kọ́kọ́ ti assignment iṣẹ́ sí síwájú adẹ̀fẹ́ kẹ́kẹ́ni o ilẹ̀ tútù ilẹ̀ gbẹ̀rẹ̀kú látẹ̀ onítàdà síwájú ẹni bí ó sì máa lọ ilé kéwú àtìgórì bí ó sì máa lọ bọ́wàsì àtìgórì bí a sì jẹ́ káwọn ẹlẹ́yà kan ọba di ọ̀rẹ́ kàtìgórì by this bí ó sì di kíni o ẹlẹ́yà súná ni láì já sí pé ọkọ ṣe kíni ó ṣe wàhálà ọ̀yàbá ìwé ẹlẹ́yà ó dẹ ẹlẹ́yà ń bo ìmọ̀kíw kọmọ pàtàkì ha kọlọ wíwáàsì kọni ẹrẹ àlọrẹ yóò fún wa ní wàhálà tọ́ba wa yarí kìí ṣe ká gbọ̀n yàrá ta ìní solution tó gbé èsì yẹn wá kìí ṣe ká gbé ọwọ́ máa lọ àwa la sí eh, ẹsẹ̀ gbé àwọn àmú ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú sùúrù torí ti dín lọ́bọ̀ àmọ̀ta lọ wọ́n á sí àwọn ẹlẹ́hàá bí ó ṣe máa ma kéwú bí ó ṣe máa débi tí ó ti lágbo yé ẹ̀ ha ó lè má tọ̀ ọdún kan ó lè tọ̀ ọdún kan lọ ó lè má tọ̀ ọdún méjì ó lè jọ ju ọdún méjì lọ yóò ṣe ń táwọn fẹ́ láì dààmú wa lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọ́n ní àmàlà ọ̀dọ́ èyí solúsà kan ní kápẹ́ kọ́ máa lọ àpè kí ni o ẹlẹ́hà wọlé á sì sí ọlọ́run ní kí ni o ara rẹ̀ ni wọ́n mọ ọ̀rọ̀ àlẹ́ mọ́. alhamdulilah ọrọ tí yabiru wa sọ aji Zakaria Adeleke tá a alaga, alaga pè ní jama ntí sọ kọ́ni àwọn sọ fún mi pé n fẹ́yàwó kẹ́ni àbíkọ́jà délé wọ̀ ti wá lórí ẹ̀ èmi gangan kí n wá lídìí yẹn mọ́yìnbó ọ̀hún kàdá ara rẹ̀ lọ́dọ̀ tèmi. àmì o àwọn àbúrò ní kọ́lọ́ ń kàdá rẹ̀ lọ́dọ̀ tàwọn tọ́lọ́ bá sílẹ̀ náà àwọn ogun ọlọ́run jẹ́ ọ̀dà. ní ṣókí ẹ bá jẹ́ ẹni tí ọmọ Islam tó sì fẹ́ náà níbi Muhammad sallallahu alaihi wasallam ti, ìtìṣe tìṣe rẹ̀ tọ́fẹ́ràn rẹ̀ tó sì fẹ́ràn ìtìṣe tìṣe rẹ̀ kò ní kórè àti fẹ́ adélébọ̀ rárá ntọ́balẹ̀ kó àdébí wa Muhammad sallallahu alaihi wa sallam lakọfẹ yàwó láyé pẹpẹ adélébọ nìyàwó gbogbo yàwó tó sẹ pátá adélébọ nìyà àfẹyọkùn sọ náà yà àyíwá Aisha nìkan ní ìsàdélébọ gbogbo yàwó adélébọ nìyà tẹ́ẹ̀ bá ti fẹ́ náà níbi Muhammad ọ̀sálà tó sì fẹ́ náà rẹ̀ má ṣe rẹ̀ kò ní kórè àti fi adélébọ rà ẹ̀ má ti kórè àti fi adélébọ ìtumọ̀ ẹ̀ ní pé ọgbà pé tábìlì sọ̀rọ̀ àṣàṣe ọ̀dà ọgbà kọ̀dà báyìí ní sèpẹ́ náà kéèyàn fẹ́ bíkìrù tó tòlà ébùkáwà tòlà ìbò ha yọ ọmọ bọ ọsẹrẹ péré ń bẹ lọ́dọ̀ eré ọmọ kéke ẹ má fẹ́ wọn dé nídìí ọmọ mi sẹrí wọn lọ sọmọ àdìbà sẹrí ẹni gbọrọ ayé lẹsẹ nù yàrá dánwò bó ṣe fẹ́ náà rẹ̀ tó òun gangan practically ọfẹ adélébọ̀ ju ju ọmọge lọ practically nítòsí sẹ́wọ̀n ọ̀yẹ̀kọ́ jẹ́ òkọ́ sí fún wa. pàápàá jùlọ nínú àwùjọ tá a mùsùlùmí tá a ń ṣẹ̀sìn tipẹ́tipẹ́ ìta bára wa wípé n tá a ń ṣe lẹ́sìn àwọn tó wà dìrì ò tó nǹkan tábà rí ẹ̀nìkan tó lọ fi ọkọ tó fi síwájú rẹ̀ nígbà tí òun kò tí ì kó lẹ́ni obìnrin tí o ti kó lẹ́ni obìnrin tọkọ ẹ̀ tètè lọ tọ́rọ ọ̀nì ìsìnbẹ́lẹ̀ ní ẹ̀kọ́ lè lọ́mọ mẹ́fà méje bí sí kébì tí yàrá àkọ́díyà mi tó kọ́ ẹ́ lọ́dí aláàlíà alẹ́lọ́sà mímọ méje mẹ́fà méje alẹ́lẹ́wọ̀ náà lọ́sà mi tọ́ ẹ̀dẹ́ tó ìwà lẹ́yìn tó lè bímọ ní tó sì jẹ́ mi ọlọ́run ìtòfin àwọn alẹ́ tí ò ní lọ́kọ tí eku nítorí kọ́kọ́ rẹ̀ kú kọ́ da aláwùjọ àwa mùsùlùmí tágbọ̀ yẹ́sìn bá wà ó yẹ ká aláwùjọ tí ó dùn ní ìfẹ́ ìfìsìn lọ́wọ́ èyí sì fẹ́ pẹ̀lú nǹkan rẹ̀ ni umu salama rọ́bì alaniya nínú complaints tó ní lórí káyọ̀ sábà fẹ́ràn ìkànnú ẹ̀ olùwà ìkànnú ẹ̀ nípa àwọn ọmọ níbẹ̀ lé àwọn ọmọ àwùjọ sọ̀rọ̀ ọmọ àwọn ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rùn mi ni wọ́n wà láti tọ́ láti mójútó tòwú ń bọ̀ ọ̀bẹ náà sí yóò dìbò àwùjọ sáà ń ṣiṣẹ́ káwa máa fẹ́ràn ká lòdì sí wọn kọ́mọ̀dún wa nù ìtumọ̀ ẹni pé àgbà kọ́nà tàbí sàǹtọ̀ náà rí mo tún wá fẹ́ fi kó wípé tẹ́ ẹ bá lọ ka ìtàn sọ̀hábà lọ́dí aláàánú àdùmáyìn pàápàá àwọn kùlàfà ẹ lọ wo ìtàn wọn abrahamu bọ́ àwọn fèrè lọ́dí aláàánú kò ṣe lówó tó ebó fẹ́ adélébọ̀ tí dísẹ́lófin àdá fọ́fọ́ lára rẹ̀ táwọn ẹ̀sán ti léèrè pé ṣe é pé ọgbéyàwó ló ń gbéyàwó ọmọge àbá adélébọ̀ wọlé adélébọ̀ kò ṣe lówó tó tẹ́kọ̀ bá fẹ́ fẹ́ ọmọ ọdún méjìlá ìdílé mẹ́wàá ọmọ àfijù ni lẹ́ẹ̀kan náà fọmọ tèmi lé ọfẹ́ ẹ jẹ́ ká emulate wọn ẹ lọ kàtà búrákì wà wọn ìyàwó ẹ ẹ kàtà owó mọ̀rọ̀ wà wọn ìyàwó ẹ ẹ jẹ́ àwọn ẹ jẹ́ àtúntò ọ̀dẹ tí wọ́n tọ̀ ká má lòdì sí i ibi owó àwọn àtọ̀gbà wo bi tẹ ẹ sọ gan ewu mẹ́mẹ́ kó mi sọ pé ẹ sáfì náà ẹ jẹ́ mójútó ọmọ mi ọlọ́pì kò ní sí fọdún mẹ́ta. ó sọ bẹ́ẹ̀ ni wọ́n padà wá gbẹ́jalè báyìí pé ẹ lọ́wọ́ padà sọ àbùkí ẹ bẹ́ẹ̀ mọ̀ ń sọ̀rọ̀ ẹlẹ́nu èmi ti rí ìyẹn tó ti tu mẹ́fà lọ yọ́ọ́ padà wá sọ ó pe tó sọ wá pé à ah, ntọ́ máa bá yí lọ́lọ́ ti lọ́kọ́ ti fi lẹ̀ fún yìí ẹ ti dọ́lọ́ kọ́ fọ́ọ̀rẹ́ èmi àtàbà kàmínú ó sunkún abáwa ní aláàjì àbárọ́fẹ́ ẹ̀wọ̀ mìíràn lẹ́yìn tó sọ wá pé ẹ má tún sọ́rọ̀ ẹ̀ lẹ́tì ní máa wò àfàmùsá ẹ̀fẹ́ ẹ̀ máa ń gba ẹ̀ tí wọ́n wí ẹ̀ sọ́rọ̀ ẹ̀ èmi ní ẹ̀fíẹ́sì tó ti tóbi mẹ́fà ẹ̀ padà rí tí ọ̀rọ̀ padà lọ́kọ́ lẹ́gàlì yọ̀ padà wọ́n ṣèṣì náà ni èyí tó wá lé ju mi afẹ́fẹ́ yà adélébọ̀ gbàgbọ́n kọ́ wá rí sisi wọn pariwo bọ́ọ̀ta wọn lọ wa níbi afẹ́fẹ́ egbé eégún lọ́fẹ́ gbé o yóò wá lọ sọ fún ìdílé àwọn tó kú pé ọwọ́ níta àti rí ti pọ̀ àwọn kẹ wàhálà bẹ̀sẹ̀ ń wọ o ibi ẹ̀ mọ̀fẹ́ wálé o hmm. ṣùgbọ́n mi máa ń sọ látàtijọ́ wádìí sìn náà ni pé nítọ́sẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ kan kọ ọlọ́run sọ fún akéwì òbí kà wá náà o tí ẹ̀ bá lóun ọ̀fẹ́ nítorí ọba kọ̀ díẹ̀ sọ́dọ̀ ẹ̀ tí ì bá sọ gẹ́gẹ́ tó bá kọ́ sọ́dọ̀ ọmọ rẹ̀ tọ́mọ ìyá òun wọlé ọkọ tí ò ní ti bímọ rẹ̀ ajá pé yọ àlóyún ọkọ yẹ kú ẹnikẹ́ni kankan máa fẹ́ máa o olúwọlọ́ọ̀fẹ́ ah sọ bẹ́ẹ̀ ní kékeré bá a fi yọ àwọn akọ bí o sì kúrò àdéhùn nù kọkùnrin alẹ́ ti ká yí ti bẹ́ẹ̀ lẹ́mìíràn padà kí n ti ń sinwó ní bẹ́ẹ̀ wàlláhàlà.